ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين الحمد لله ولي المؤمنين والصلاة والسلام على أفضل الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون له باوة أبا الله أبا جي أقول على قلب لأن داوري دعوة ما صوري لما صوري أمامه المؤمنين gbogbo àwọn tó bá gbà fún tó gbà gbọ́ ọlọ́run lóhun lọ́rẹ́ wọn àwọn náà ti dọ̀rẹ́ ọlọ́mọṣẹ́ ìtàwọn náà sáré wọn ẹni tí ọba gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run lọ tá rẹ̀ tọ́lọ́mọba aláàtúnṣe wá ní mùsùlùmí òdodo ta nínú ẹ̀sìn búlẹ̀ ta bọ́ sínú ẹ̀sìn Islam ẹ̀sìn láìláha ìlàlá láìlá ìlàlá náà kọ́lọ́mọ́jẹ́ ọ̀dàrú mẹ́ni kọ̀ọ̀kan lọ́wọ́ ìgbàgbọ́ ta ní ló jájáde o ìgbàgbọ́ ló ti wá jáde báyìí ìgbàgbọ́ náà kọ́lọ́mọ́jẹ́ ọmọ lékún kọ́lọ́mọ́jẹ́ ìgbàgbọ́ wa kọ́lọ́mọ́jẹ́ ọbàjẹ́ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́ bá ẹni tó lọ́lá kọba gbogbo àwọn ará lẹ́ pátápátá gbogbo àwọn sàábà pátá kọlọmbà mú ìkẹ́ àti ìjẹ̀bá wọn ẹ̀yẹ́mà ni mi nílùú Sakama ní Kwara State mú kí wa ọbẹ̀ lórí bàbá wa Magaji nílùú Sakama mo kí àwọn bàbá wa Imam àgbà nílùú sàkámà mo kí gbogbo àwọn àgbàlagbà tó wà nílùú tí wọ́n ń ṣètò ìlú mo kí gbogbo àwọn ọ̀dọ́ mo kí gbogbo àwọn ìyá wa àtàwọn ọmọlé kéwù ipò àlàáfíà ọlọ́run àánú ọlọ́run kọ́lọ̀njẹ́ ọmọ kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi nílùú sàkámà ìtí wọ́n ní ká gbéyẹ̀wò nílẹ̀ lẹ́yìn òun náà ni ahamiyatul imani wa fawaiduhu báwo ni imani Allah báwo ló ṣe pàtàkì tó nínú ayé wa àti nínú ẹ̀sìn wa ilé ayé tí a wà yìí ẹnìkan náà ń darí rẹ̀ àkóso ilé ayé ọwọ́ ọlọ́run lọ́wọ́ kò wá ní dáa tàbá fẹ́ gbélé ayé yẹn pẹ̀lú ìrọ̀rùn káfí ọlọ́run ọba yẹn lẹ̀ ọba tí ń darí gbogbo tí ọmọ ṣẹlẹ̀ ní ayé èyàn sì fẹ́ gbénú ilé ayé àbí ìbá fọ́ ọlọ́run ọba náà lẹ̀ tí ó mú lọ́rẹ̀ẹ́ ilé ayé ò rọrùn ẹ̀yọ́ màlẹ́ àmì nílùú sàkámà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa bàbá ti dákẹ́ nílé ayé yìí àwúlò ní ayé mọ́ ìtókù ní kán lè jù wọnú kán lè wá pẹ̀kan tẹ́lẹ̀ sí kí wọ́n sì kí wá bọ́lẹ̀ wọ́n dáyà tẹ̀bọ̀ wá kí kálukú gbalé lọ yóò wá sẹ́kù àwọn nìkan nínú sàárè sàárè ìta ń lọ tọ́jọ́ pé ó dá gbogbo wa lójú ipa ń lọ sàárè ọdún táwa lọ ìjọ táwa lọ nìkan làmọ̀ tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yọ́dá ká máa talẹ̀ máa ní gbogbo ògbà torí alẹ́níyọ̀ yà kọ́ pẹ́ alẹ́níyọ̀ kọ̀yà ẹlòmí lálẹ̀ kò ní jẹ́ nílọ èyí náà lọ́wọ́ nínú kádàrá rẹ̀ nísìnyí rẹ̀ lọ ń bọ̀ látàrọ tàbí ọlọ́run ọba tí ó sì ní màláíkà ò bẹ̀rẹ̀ wọ́n ní kọ́dà tí màláíkà bá yọ sí ẹni yẹn ẹni yẹn yọ́ mọ̀ gbọ́hùn ẹsẹ̀ àwọn tó wá sí ipe ẹ̀mọ̀ pẹ̀lẹ́ ẹ̀mọ́sọ́fẹ̀ ẹ̀mọ́dá ẹ̀mọ́kọ́ ẹgbẹ́ korobá yọ́ mọ̀ gbọ́hùn ẹsẹ̀ àwọn tó wá sí wọ́n ń lọ tábà yìí tí gbogbo ẹ̀ dá màláíkà wà yọ sí àwọn méjì wọn yọ ní tí máa bẹ̀rẹ̀ ní máa ń rọ̀ bùkà ọ̀rọ̀ gbàgbọ́ wọn máa bẹ̀rẹ̀ ta lọ gbàgbọ́ láyé tó fi sọ́lọ́ ìtẹ́yìn bá wá ń ṣe ilé ayé òun náà ni yóò dìtámì ẹni tó rí sífọ̀ àtẹni tó ní rí sífọ̀ bàbá gbọ́lọ́ ń gbọ́kọ tó kù láyé lódodo tí ò sí nǹkan míì nínú gbàgbọ́ rẹ mọ́ tọ́jọ́ pé Allah nìkan lọ gbàgbọ́ ló sì ń sin lóhun nìkan a ìrọ̀rùn ní ọ̀bàdé fún yàn kọ́lọ̀ mọ́sàjọ́ rọrùn fẹ́nìkọ̀ọ̀kan wájọ́ náà ìjọ kan náà ní tí ò ní tó méjì jọba ẹni tí ọba ti wá rí sí fọ́njọ́ náà ẹ̀yọ́mọ̀ yá ni ó bẹ̀rẹ̀ wàhálà ni yóò wà rán wàhálà náà títí táyé fi parẹ́ táyé bá wá parẹ́ tán ọlọ́run sì wá gbé wa dìde yóò sì wá darí ìlọ́nu náà kọ̀ wá ní gbogbo ìjọsìn tí yàbá fi súnmọ́ lọ́wọ́ ọba láyé ìgbàgbọ́ làkọ́kọ́ tí àkọ́kọ́ fi súnmọ́ lọ ìbádàtul qalbi ẹ̀sìn ọkàn kó tó kan ìbádàtul lisani ẹ̀sìn àwọn kó tó wá kan ìbádàtul jawarih ẹ̀sìn eríkèríkè ara ìyá àkọ́kọ́ gbọ́lọ́gbọ́ná kó tó wá máa sọ pé òun gbọ́lọ́gbọ́ kó tó máa sọ pé la ilaha illallah kó tó máa sọ pé ashhadu an la ilaha illallah ọgbọ̀dọ̀ tí kọ́kọ́ gbàgbọ́ kẹnu rẹ̀ tó sọ̀rọ̀ kọgbọ́rọ̀ máa sọ̀rọ̀ lásán tó sì jẹ́ pé ọkàn rẹ̀ kò sí kí ni kọ̀pọ̀lọpọ̀ òfò ńlá ń tàwánù àmọ́kọ̀tàn ọ̀nà lẹ́yìn ìgbà tí ẹnu bá ti wá ń sọ tó lóun jẹ́rìí òun gbà òun gbà síláàmù ẹni wọ́n fẹ́ gbà síláàmù yóò ní ashhadu an la wa ashhadu anna muhammad rasulullah lẹ́yìn rẹ̀ náà ni kọ́ máa wá fi rí kiri kí ara rẹ̀ kọ́ máa fi sin ọlọ́run ọba tó gbàgbọ́ yìí nígbà náà ni ó ti wá máa mírùn ìgbà náà ni ó ti máa kírùn kìí ṣe ìrúnlẹ̀ àkọ́kọ́ ìgbàgbọ́ làkọ́kọ́ ọlọ́run sọ ní Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní kulli ibadiya alladhina amanu yuqimus

ẹ̀yìn miami ọ̀gáfẹ́lì kẹjẹmí òun àìbẹ̀dà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìjọsìn táǹsì pátá àkọ́kọ́ gbàgbọ́ ká tó máa ṣe torí kò ní dáa ká máa wá gba nǹkan míì gbọ́ lọ́lọ́n sì mà ká máa wá máa ṣiṣẹ́ ìjọsìn lójú àwọn èèyàn ọlọ́mọ́kà ó sì ń bẹnu ẹgbẹ́ o oníwọ̀lọ́mọ́kà ọba wọn bọ́gi ọba wọn pagi lásọ oníwọ̀lọ́mọ́kà ẹ̀hìn oní àwọn òòṣà àdábọ nínú ilé tọ́jẹ́ pé ọgbàgbọ́ pé à òun ló lè darí ayé rẹ̀ torí tọ́ bá gbàgbọ́ òní gbé wálé ẹni tó sì ń darí gbogbo ayé tọ́yẹ ká lọ lè sáàdì àwa sílẹ̀ àbí ká máa ṣe mọ̀násìkì ká máa ṣàdé àdíẹ̀ ká máa ṣe ìbọ̀rìṣàdé ká máa ṣàdé àdíẹ̀ ká máa ṣe ẹlòmíga ti ẹ̀pọ̀ yóò ṣàdúrà tán yóò wọ́n ṣe àdíẹ̀ yóò wọ́n ṣe ayé ọkà àbùkù àbùkù tó sì kan ìyá ní ọlọ́mọsíwọ́n lẹ́ni ìyá wọ́n ní tí ọba rí sífọ̀ nínú sàárè ó ní láàdì ó lè mi ọmọ kò sì máa lóòótọ́ nígbàtí ọ̀wọ́ mọ̀ wọ́n tún sàlàyé fún ọgbọ́ wọ́n ní màláyíkọ́ wọ́n gba ní òdùrọ̀ tí wọ́n fi irin ṣe wọ́n gba ọmọ lérí gbáà wọ́n ní gbogbo ẹ̀dọ́ ọlọ́ni ọgbọ́ gbáà lẹ́yìn àdìgbẹ̀ náà tẹ̀yìn ẹ̀nìkan ni ò ní gbọ́ sàárì ìtàrí tó dákẹ́ rọ́rọ́ yẹn nǹkan lọ mẹ́ o imma an yakuna rawdatan min riyadi janna ẹni kọ́ jẹ́ àyè gbádùn fáwọn kan tí wọ́n gbọ́ lọ́gbọ́ aw hufratan min hufari an-nar àti kó sì jẹ́ àyè kan táwọn kan tí ń jìyà tọ́lọ́run fi náà jò wọn sínú ọkàn rẹ̀ kó má sí iyèméjì mọ́. lẹ́yìn náà wọ̀lùkọ́ọ̀lù bìlì sáyé kó sì máa fẹnu sọ ọ̀rọ̀ gbàgbọ́ jáde tí ìbá ti ní ọlọ́mbẹ àwọn èèyàn wà <laughs> ọ̀rọ̀ tó sọ yẹn ó ń yóò wáyé pé ọlọ́run àtàwọn èèyàn wọ́n sí kíní wọ́n ń ṣẹgbẹ́ ẹni yìí èrè pàrìpà ó ti sọ̀sọ́kúsọ tọ́wọ́ ní mùsùlùmí lè wọ́n á ní tọ́ sọ jáde kò já mọ̀ pé mùsùlùmí ni ọ ọlọ́run nìkan òṣèlú ojú o wọ́n ti wọ́n kó bá o ọ̀rọ̀ tọ́ sọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ yẹn ti já mọ̀ pé ò ní ìmánì torí ọlọ́run ní àsìkò kàlá ọlọ́run bá ní èmi nìkan ti tó yìí wá ní ọlọ́run nìkan ò sékí ni kò tó àsìkò kàlá òun náà ni ọlọ́run bá sọ ọlọ́run ní èmi nìkan ti tó wọ́n mọ̀ ní tẹ́bà áká gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà gbàgbọ́ bó ṣe gbàgbọ́ ìwọ Muhammad e, e, èmi nìkan ti tó fáwọn náà ìwọ ọlọ́run ò tó títí Nàìjíríà làwọn wà ilẹ̀ Yorùbá làwọn ọlọ́run nìkan tó ọlọ́run sọ ní àtúbọ̀kànlá tó ọ̀rọ̀ akàrí ẹlóru ogbe ìpèsè ọlọ́lẹ̀ gbé ẹsẹ̀ nípa mẹ́ta mẹ́ọ̀ ọ̀nà kan lọ́nà odò ọdẹ àrí ọ̀kan wọlé bí ọ̀nà kan lọ́nà ọ̀nà kankan tọ̀ mẹ́ta yẹn ó síbẹ̀ àwọn sì ń alábàbọ̀ mẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ yẹn pé iṣẹ́ ọwọ́ yẹn ti já mọ̀ pé kò ní ajẹ́ pé nǹkan mẹ́ta ìlànà lè mójútó àmójútó ọkàn wa tọ́jọ́ ìpìlẹ̀ ọlọ́run láwọn olùgbàgbọ́ òrìrò fún mọ̀ lábúyọ̀ ti tábú tó jẹ́ pé wọn ò ṣe ìgbéjì mà la ilaha illallah ọba wọn lójú débi pé àníṣe kò sí ọlọ́run wa tá a sìn lẹ́yìn ọlọ́run sọ́ni kí tá a ṣe wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tó bí ọlọ́run kan ní olùgbàgbọ́ òdodo àmọ́ ọdún ṣe ìgbéjì iye méjì náà lójú kọ́ ọmọ mú lọ́tún kọ́ ọmọ mú ní òsì látọ̀rọ̀ lọ́yìn lọ wà lọ lè yí padà kí ilẹ̀ tó sú tolúbílẹ̀ bá ti sú ilẹ̀ sú ni ẹ̀ ilẹ̀ sísú náà ni ọjọ́ kú ẹ̀yin bàbá mi nílùú sàkámà ẹ̀yin ìyá mi àtẹ̀yìn ọ̀dọ́ ẹjá lọ lè gbà wípé lèlè ìmáàni àríkáàrù ìmáàni yìí ó ní àwọn orígun mẹ́fà tá a gbọ́dọ̀ gbàgbọ́ tá a fi máa jẹ́ olùgbàgbọ́ Jibril níjọ́ kan ọkàn yọ lọ́ọ̀kan owó sọ̀láìtì ìrìnrí ẹ̀ dúdú ọwọ́ adó ọkùnrin ọjọ́ ọkùnrin kìí ṣe ọkùnrin اصطلع علينا رجل وليس برجل فإنما هو ملاك ọwọ́ àwọn sàábà láwọn wà pẹ̀lú ànábì lọ́bájókò ọba fi erékùn rẹ̀ kan erékùn ànábì ọgbọ́ ọwọ́ rẹ̀ lé ìtàn tí ẹ̀ kìí ṣe tán ànábì lọ́gbọ́wọ́ lé torípọ̀ ọmọ lékíó yọ gbọ́ ọwọ́ lé ìtàn títí ẹ̀ ni ọwọ́ àbí ànábì pé àkàbírì ni àlè ìsìláàmù ìsìláàmù tí ọlọ́run bá aláà fún ọ ṣàlàyé fún mi òun mọ̀ àmọ́ fẹ́ káwọn sàábà ọ̀sẹ̀ kí ni kan kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àdábì nígbà tó nìkan béèrè béèrè lọ́wọ́ mi ṣùgbọ́n tó ti mọ́ àmọ́ fẹ́ kí àwọn àtàjò kọ́lẹ̀ káwọn náà ọ̀sẹ̀ kí ni tagbọ̀yé anábì wa sa orígun islam mara anábì sàlàyé nígbà orí mọ́ sàlàyé tán ó ní àkùbẹ́rẹ́ ni a ní ìmá ó ní wá fún mi ní èrò kí wọ́n pè ní ìmá ni kí lọ́lọ́ lágbẹ̀rọ máa sìn lágbọ́dọ̀ máa wá orí lọ́dọ̀ rẹ̀ dá gbogbo nǹkan wọ́n màláìka tí sí ọgbà gbogbo àmàláìka gbogbo ọlọ́wọ́n ọba láàrin wọn ọ̀ràn wọn kí ló fi rán wọn ó fi yín máa nìran wọn wọ̀kútùbì yìí ọlọ́run sọ tíra kalẹ̀ ó fún àwọn ní tíra tí wọ́n fún lè àwọn ọlọ́run àwọn ọgbà láà tó fi ìmánì ránṣẹ́ wọ́n màláíkà ti ṣe màláíkà tó ṣe ná ọgbà kó ti ṣe lọ́nà ni wọ́n wà kó tóbi yìí tíra tó ń gbé dání ọgbà gbódòdó wà rẹ́sùlù yìí àwọn òjíṣẹ́ tó wọ́n ní ká fún tíra ọgbà gbọ́ wàlìyàwó mẹ́lẹ̀ áàkiri ọwọ́ àgbà ọjọ́ ìdájọ́ tí wọ́n dájọ́ lórí gbogbo ìtawà sí láyé bọ́yá agbọ́lọ́ngbọ́ àbá agbọ́lọ́ngbọ́ Ị yẹn gbọ́ ní máa jẹ́yàn gbọ́lọ́gbọ́ torí yọ́nà ọlọ́wọ́ bá aláwọ̀kùn wá sí méjì ọ̀fàrí kún fi jẹ́nà àwọn kan gbọ́dì jẹ́nà lọ́wọ́ lè ọ̀fàrí kún fi náà ti sáàyè àwọn sì náà lọ́wọ́ lè sọ ìyá lẹ́yìn náà wọ̀lẹ̀ kọ́dàrí ètò wọn pè ní mánì o ti ní yá ayọ̀lẹ̀ wọ̀lẹ̀kọ́dàr ọgbà kádàrá gbọ́ káyọ̀rìhì wọ̀ṣọ́rìhì kádàrá yìí tí í máa ń dunni nínú àti kádàrá yìí tí máa ń parí lẹ́kún ìtumọ̀ ni pé ìtọ́ba ṣẹlẹ̀ nínú sẹ̀mí ẹ̀rẹ́ ni wọ́n ń pè ní kádàrá mélòó ni ànábì pé mélòó káyọ̀rìhì wọ̀ṣọ́rìhì ọmọ wa retí káyọ̀ ó sì mọ̀ retí ṣáà ẹ̀mọ̀tọ́ ń pè ní káyọ̀rìhì òun náà ni gbogbo ìró dùnú gbogbo kádàrá dùnú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí ìyàn ọkọ́lé ọ̀rọ̀ mọ́tò ọmọ rẹ̀ sí oríire ìyàn ọlọ́run bá aládùn ọ̀nà àlàáfíà gbogbo tí ìyàn máa ń dunnú sí yọ ṣẹlẹ̀ sí wa nílé ayé lẹ́yìn náà wọ́n yí èyí tí máa ń gbómi lójú ìyàn kàmọ̀rẹ̀ díẹ̀ yọ ṣẹlẹ̀ nílé ayé ọmọ ìyá ọlọ́wọ́ kan ọlọ́kùn ò tẹ́nì kan bá sọ fún ayé pé òní sunkún òní sunkún nítorí ẹ̀kọ́ sọ ni pé kọ́lọ́ ọmọ jẹ́kùn rẹ̀ pọ̀ lọ́yẹ kọ́ sọ àmọ́ pé ẹnìkan òní sunkún kò sẹ́ni tí òní sunkún kọ́dà ànábì sunkún ọmọ ọmọ ànábì kan sáláìsí ọmọ ànábì obìnrin obì máa kékeré ọmọ yẹn wá kú ọwọ́ anáfẹ́sẹ̀ ànábì sọ́kà ànábì ọwá kí òun kọ́ wá fún sòrò ànábì wá lọ ó lè bọ́ ọmọ omi wọn bọ́ lójú àmẹ́lì àwọn sàárà wa ní atẹ́bùkì ya Rasulullah owó ní sí ọlọ́run ọmọ sunkún ni anábì ní àánú ni òṣèlú tó láàánú tó ní sunkún ọmọ kékeré ọlọ́run fi láyà rẹ̀ síjú ọlọ́mọdé àmọ́ sàárì ọmọ jọmọ́ bọ́ọ̀ bá àmọ́ sàárì ọmọ ọlọ́run ọdún àwọn bò mí ẹni tó ti mọ̀ tó ti mọ̀ abẹ́lọ́run ti dáwọ̀ kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fún wa mọ́ kọ́lọ̀ bá wa mú dání kó tó bá a ti sunkún àbí wà á ti sunkún kọ́lọ̀ wọn láàánú ẹ̀ lérí ọmọ ọlọ́mọdé àtún sun mọ́ sọ wà ní sunmi mọ́ ọmọ yá mi ní sùúrù nígbà tó bá ṣe ni nígbà tó bá dé torí tí wọ́n ní ká gbàgbọ́ táàsì máa ń gbólù gbàgbọ́ ni pé kádàrá ó wà méjèèjì kó sì da ni ọ̀kan da ilé ọba rówó kádàrá ni ilé ọtọ̀ ọba mọ́ wàá fi ìkan kọ́ ẹnìkan lọ́rùn o wípé nígbà tí orí wà lọ́wọ́ rẹ̀ tí gbogbo ẹ ṣe ìsìnkìn tí gbogbo ẹ ń dá àwọn ní aláà ló ṣe níbi ẹ̀kún wá dé ọláyé oníṣòun sọ́lọ́wọ̀n ò ti sọ fún ọ pé òun bọ̀ òun bọ̀ tó sì ní ọ̀nà méjìlélógún gbà lòun gbà yọ káyérì ní òṣàlì tó bá ti wá jẹ́ dáadáa ó dùpẹ́ tó bá jẹ́ ìtọ́bọ̀ọ́nú jẹ́ ó kìtọ̀ lọ́wọ́ ní ọmọ ṣẹlẹ̀ ọlọ́ni wọ́n nàbẹ̀lú okùn bí ṣáàrì olùkọ́yèrè fitna ọlọ́run bá ní ní ti dáadáa ní ti dàn yíwò owó tí mo fún yíyan yíyan ìbìdàn yíwò àwọn yọmọdé aláàmúkáàkì ọkàn mọ sáré ká wọn mọ lé ọká wọn ní jésù fitna gbẹ̀yìn àjọ wọn ẹ̀tọ́ nígbà oṣù wàjọ òdì ìjàngá ẹnìkan ọmọ wọ́n lù ẹ̀yọ́ máa yá mi nílé ẹ̀sìn wa ẹni tí lé ọká kádàrá ni fún ẹni wọ́n lé kánkọ́ tí ló ṣe òun náà jàmá kádàrá ti tẹ̀ náà nìyẹn eléyìí erigun mẹ́fẹ̀ẹ̀fà yìí ni ká lè mú dání ẹyọ kan péré làwọn fẹ́ mú bẹ̀ níjòkó yìí òun náà ni àlè ìmánú bìlá ọ̀rọ̀ tàwọn màláíkà nìyẹn ọ̀rọ̀ tàwọn tíra láwọn afọ́ àwọn gbé yẹ̀wò lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan torí ó tún kọjá bí mo ti wọ́n fọ́ sí wẹ́wẹ́ àmọ́ torí àìlásìkò ẹja mẹ́yọ̀ kan torí tẹwárẹ̀ yọ̀ kan yẹn náà ọ̀yẹ́ òun náà ní àárín tí ó di gbogbo àwọn yòókù mú òun náà ní àárín ìmánú bìlà tí tọ́wá ti gbọ́ lọ́wọ́ àti gbogbo àwọn tá a wá láti gbèríkò ẹ̀yọ́ miami àti imanu billah kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n tasdiqu tam wal i'tiqadu al-jazimu bí wujudillahi azza wa jalla òun náà ni ká dáde sọ́kàn tí ò sí iyèméjì ń bẹ̀ nípa pé ọlọ́run aláwọ̀ ẹ̀yọ́ miami aláwọ̀ lẹ́yìn náà bí annahu mutafarridu bil khalq òun nìkan ṣoṣo òun ló dá gbogbo nǹkan pátá gbogbo nǹkan tí ń bẹ láyé pátá ni wọ́n dá Allah nìkan náà ló sì dá o bá gbàgbọ́ tó fi wọ́n sàárè ọwọ́ náà ayé ayé tó dákẹ́ ọlọ́mọba ó ní aláàláwòlẹ̀ ọ̀hálẹ̀kú wọ̀lẹ̀ àmọ̀ ọlọ́run ní kádà nǹkan gbogbo tẹ̀rí yẹn ọlọ́mọba lè mi nìkan náà mo ṣe kí ni èmi mọ̀ dáa wọ̀lẹ̀ àmọ̀ èmi ní í ṣe ń pàṣẹ fún gbogbo tí mo dá ọdá kéèyàn mẹ́rin yẹn lọ́rẹ̀ àti bẹ̀rẹ̀ akéèyàn mú lọ́rẹ̀ ọmọ tí ń pàṣẹ fún gbogbo nǹkan ọmọdé aláṣẹ ìlú ẹ̀rí ọmọ fẹ́ lọ́bì láti ṣe kí ni láti mọ̀ yọ mọ̀ bùn lẹ́bùn yọ mọ̀ lọ lè bá ẹ̀rẹ́bíṣẹ́ òun náà fẹ́ kí dáadáa kó sí kí ni kọ́sẹ̀lẹ̀ ni tọ́wọ́n fún ọfẹ́ gbélé ayé ẹni tí àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ ní kò dìmọ́ ò Allah wọ̀lùmọ́lùkì gbogbo tá ń fẹ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ wọ́n tẹ̀lé bí ìyípadà wa ta'ala aláwọ̀lẹ̀ kọ́líkú tabarakallahu rabbul alamin ọlọ́wọ́n bá ní èmi mo dá gbogbo nǹkan èmi mo ní gbogbo nǹkan tuntun bí fọ́lọ́wọ́n ọba tí ń darí gbogbo ayé tọ́ ìgbàgbọ́ yìí dípò ta ní tọ́jú rẹ ta lọ́sọ̀ fún tọ́jú rẹ mọ́nilẹ́sọ̀ bá ká Allah ta ló fún olówó Allah ta ń fún ọlọ́lá Allah ta ń kọ́lé fún Allah ta ń ra fún Allah ta ń fún ọlọ́lá wọ́n fi tì sọ́dọ̀ nìkan o àwọn ayé lọ́kàn wá débi adé ọwọ́ náà ọlọ́run lóun lòun ni tọ́wà lọ́wọ́ rẹ̀ ìhun lòun sì fọ́ eléyìí ní ìdàgbọ́ alákọ̀ọ́kọ́ ẹmẹ́jọ bọ́ọ̀lẹ̀ ọwọ́ rẹ̀ kádàrá wà ọlọ́run wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run nígbà tá a dá gbogbo kan àwọn alẹ́ kádàrá rẹ̀ máa la yóò wá lo ayé níbàámu pẹ̀lú ta kọ́lẹ̀ kò ní lé kò sì ní bí ayé ò lè yọ́kù wọn ò lè fi kàn. ọmọ ya bọ́bá dé kádàrá tí ọ̀dà kọ́ ọ dákùn torí tọ́lọ́hún kọ́ mọ́ dákẹ́ kọ́ ọ bí ọlọ́ọ̀nì kan mọ́ bí àgbà mọ́ bí ayé mọ́ bí àjẹ́ níbi kọ́ bọ́ yí padà pọ̀ fẹ́ mọ́ yóò sì yí padà fún. tọ́wádé yìí fẹ́ da máa dúpẹ́ fún má dúpẹ́ fún nǹkan kan lẹ́yìn ọlọ́run lọ́lọ́run fi ń sọ fún wa pé àníṣe ẹ̀ máa ní alihamudu lillah torí pé ònìkan ló sọre òun nìkan náà lágbọ́dọ̀ sí kí ni lágbọ́dọ̀ dúpẹ́ fún. ẹ̀yọ́ màá yá mi ẹlẹ́ẹ̀kejì ni bá gbàgbọ́ kátólà ló bọ́lọ́run òun náà ni pé al-imanu billahi huwa at-tasdiqu at-tam wal للعبادة حقا لا شريك له nígbà tá a ti ìdí ẹ̀ mọ́lẹ̀ pé ọlọ́run dá gbogbo nǹkan ọwọ́ ẹ̀ gbogbo nǹkan wà òní fún ọ ní gbogbo nǹkan sọ̀rọ̀ pé ó ti já mọ̀ pé ta bá fẹ́ sẹ̀sì nílé ayé ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ká máa sì yẹn òun náà ní kíni òun náà ní Allah nítorí òun lọ dá wa gbogbo tá a sì ní òun ló fún wa ìtí ò fún wa ní ọmọ ìtí ò fún wa lówó ìtí ò fún wa lọ́lá ìtí ò fún wa ní sámà kò fún wa ńlẹ̀ kò fa nírúgbìn àgbọ̀dọ̀ máa sí ibi tí àwọn kèfèrí táwọn ti fèrí fọ́lé agbọ́n nìyẹn wọ́n fèrí fọ́lé jọmọ́ ìdàgbọ́n àwọn mùsùlùmí làwó jí láàrọ̀ láàrin alhamdulillah ilẹ̀ sí àyà náà bá dà máa máta ilé yí ànùsùrò ẹ̀yọ́ màyá ni àwọn mùsùlùmí òdodo ilá àlọ́ mọ́síláṣí láti Allahu Akbar Allahu Akbar ọlọ́lọ́ tóbi jù nítorí káṣí láti yẹn ẹnikùn wa lórun táàmù gbàtà sùn òun náà ló jí wa ọba tó jí wa yẹn ọba yẹn náà lálọ́ lè fi kíni lálẹ́ fèrè kan lọ fún tàbá tí wá fèrè kan lẹ fún àgbọ̀dọ̀ tó fèrè kan lẹ fún gbogbo nǹkan tàbá tó ń sin lùmọ́ ẹ̀tọ́ sọ́lọ̀ nígbà náà láàpẹ̀ yẹn nígbàgbọ́ àmọ́ tó ọba ti yọjú ní mọ́sálásí tó tó ń yọjú ní mi wọ́n ti ń sẹ̀sẹ̀ wọ́n ti wọ́n tán ọ o lè máa jẹ́ muslim lọ́dọ̀ àwa àmọ́ èyí ṣe muslim lọ́dọ̀ ọ̀dọ̀ o lè jẹ́ mọ́mìn olùgbàgbọ́ òdodo lọ́dọ̀ àwa kájọ gba rẹ̀ kájọ lọ́mọ́kà kájọ kírun àmọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ èyí ṣe mọ́mìn torí pé nígbà ọgbọ́ ọlọ́run gbọ́tàn ó tún gba nǹkan ni jẹ́ kí ọlọ́run bá lánìkan kọjọ kù síbẹ̀ lẹ́ni tí a máa ro tí orí lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tá a máa síkí ní tààsì máa sùn wàlá yóò sọ fún náà wọn mìíràn níwáyé ìbàdí àti ìṣe ìrẹ̀fẹ́ ìgbèjì ní sọ̀dá ti wọ̀n kọ́ wọ́n sojú òdì gbogbo táwa fi máa ń jọ́sìn fọlọ́n pátá fọlọ́n fẹ́ràn ànábì yìí pé ẹ máa báyìí ẹ máa báyìí ẹ máa báyìí ẹ máa báyìí fún mi ẹ máa báyìí fún mi fọlọ́n fẹ́ràn ànábì yẹn ní sọ́lá agbọ́dọ̀ kírun wọ̀rọ̀kún wọ̀sùjúd agbọ́dọ̀ tẹ̀ agbọ́dọ̀ rúkú agbọ́dọ̀ fẹ́ríkanlẹ̀ tẹ́lómi lẹ́yìn ọlọ́run wọ́dọ̀ áì agbọ́dọ̀ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ̀yin ayé o ẹ̀yin àjẹ́ o ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yóò èèyàn ní má nìmá ní bàlá tẹ́jọ ní ẹ má pe tàbá sọ fún tó kílẹ̀ àṣìṣe tó yẹ tó ní tó wọ́n máa pè ní ẹ a nìkan má yà rẹ̀ wá ní kọ́ra kó sì máa dé sílẹ̀ wa ó lè rí fáàsì ló ti rí àwọn ará fáàsì wọn mú wa wọn á fáwọn bàbá wa lẹ̀ gbangba tòríkà àwọn ará fáàsì ló mú wa anábì kò mú alápẹ̀tọ̀ lọ tánàbì mú wa ni pé kò lè jọ ọ̀láhà àwùjọ rahman sẹ́ni pé ẹ̀sìn wọn kílẹ̀ àníṣe àbí òkílẹ̀ jẹ̀máà ẹ̀sìn tí ń kílẹ̀ kọ́lọ́mọ́sà tí ìmánì náà kọ́lọ́mọ́sà tí ó jòkó sínú ọkàn wa ẹ má kẹtẹ nìkan kan o tó bá ti ní sọ̀rọ̀ ta ló kẹtẹ Allah bọ́dà bá ní ta ló kẹtẹ Allah bọ́dà bá rí tí orí ta ló kẹtẹ Allah bọ́dà bá fẹ́ bọ́ ta ló kẹtẹ Allah Allah yìí náà ni kọ́ máa pè ó àìgbọ́dọ̀ pẹ̀lú mi ó sì gáàdà ẹgbàmí ẹgbàmí ẹgbàmí ẹgbàmí ẹgbàmí wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan kan ìṣègáàdà lè náà wọ̀tẹ̀wọ́kùnlé mọ́gbàlá lé nǹkan kan bọ́ọ̀ bá ń jáde mọ́tò nǹkan kan fara bọ́ọ̀ bá ń jáde mọ́tò nǹkan kan lá wọ́n sì ń gbẹ́rẹ́ ẹ́ wọ́n di àbùjẹ́ bọ́ọ̀ bá ń jáde lọ ẹ́ mọ́sọ̀ nǹkan má dín ọdẹ bàǹtẹ́ ìjàdí pàró mọ́sì kan sára nínú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá ọgbàrà lè tọ́ọ̀bá gbàrà lè òní arakó sì gbẹ́lẹ̀ wọ́n kàn máa lágbára lè arakọ́ kí ló gbẹ́lẹ̀ ẹ̀mí ẹ̀mí tá ní kálá nìkan wà ń bẹ̀ nǹkan mi tó wà ń bẹ̀ bí oṣù mẹ́rin níta aláṣẹ sọ nù kọ́ránì ni pé wa tawakkalu ala al-hayyi alladhi la yamut ejò tí wọ́n fi ṣe ti kú ó ti kú nígbàtí ń bẹ́ńlé ayé gan kò lè darẹ̀ ó lẹ̀ ejò yóò lè darẹ̀ ẹ lẹ̀ ọwọ́ ọlọ́dẹ lọ́mọ̀tẹ́ ló fi bọ́sọ́dọ̀ ìyá alẹ́kùn lẹ́jà tí wọ́n sọ alẹ́ lẹ́ra bẹ́ẹ̀ wọn àti ọlọ́dẹ ni wọ́n tí ó ń lera wọn káàkiri nínú kóró lọ́wọ́ di ha ọkùnrin lè tọ́nà ló wí fàwọn náà ọwọ́ ọlọ́dẹ padà wá bà ọwọ́ pátán ọwọ́ tawọ̀ rẹ̀ fún ìyá alẹ́kùn lẹ́jà àfa wa débẹ̀ alájí débẹ̀ ọ̀rà ó kó àwọn nǹkan àwọn nǹkan kí nǹkan sínú ẹ̀ ọkọ̀ aláwọ̀ òwe ibi sápò ó nítorí kí accident kọ́ mọ́ bá sí kíni kọ́ mọ́ bá ṣẹlẹ̀ sọ ò ní ìmánì ọba ní ìmánì nítorí ẹ̀kọ́ sọ ọkọ̀ tó jáde ní pé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah àdébìnrin tọba ilé sọ ọlọ́run ọ̀sọ̀ débi tọ̀ lọ yóò sì sọ ọ̀dà rí wálé aburúkọ oníṣẹ́ ẹwọ tí a nẹ́bí kalẹ̀ fún wa alùpàánì ní kàfún yíò ẹwọ tí a wà ń ṣe ìtàlẹ́ ní ìpẹ́ra wa ní oní ìmáni àti ìgbà àwọn kírùn ẹ̀yẹ máa yá mi ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́ bá wa wọ̀zẹ́bọ̀hìn mọ́pẹ̀rẹ̀ sí di ó sàkánná mọ́ máa díẹ̀ lọ́bì kan wọ́n mẹ́rin o ẹ̀yẹ máa ọba tó dá àgbà lọ́bẹ̀ àti wọ́n ní kò sí ìdarí ayé lọ́wọ́ ẹnìkan kan àfọlọ́ ní ẹni tó ní aláàánú ọkọ̀jú sínà kọ́dà bá àjẹ́ ńlé ọ tó só ńlé ọ tí gbogbo àwọn oníkà alátàfin ńlé ọ ó ní sálọ̀dọ̀ tí wọn torí èṣù lọ́nà wọn sí ọ gbé lọ́sàlọ́ ọ̀dọ̀ àlá òun máa yọ nzàgá náà kàmínà ṣèyítọ́ ní nazik ọlọ́run gbogbo àti yéṣu bá lẹ́yìn àtàwọn ọmọ rẹ̀ pásítà il bìlá ọlọ́run ẹ̀ ìlítọ́jú ilẹ̀ ńlá sáwà pamọ́ sọ́dọ̀ wọn kí láti sá pamọ́ sọ́ àlọ́ sọ́mọ́ gidi ìdákan sọ ni pé àóòrùn mo ti sá pamọ́ ẹ bìlá sọ́dọ̀ ọlọ́ lọ́ba tán bó ṣe wíwọ́n gbogbo aláboró ayé wọn ò ní fi kankan ṣe ọmọ èyí ni tọba ní imani àwọn tó wájú pé ẹ̀mí rẹ nǹkan méjì lọ́wọ́ ń bẹ aláàtò níbi láàyè àti nǹkan míì ọlọ́wọ́ ní dáhùn wọ́n lẹ́yìn náà ká máa wá àrùn sí lọ́dọ̀ ọlọ́run nìkan ni wọ́n pè ní imani ìyáka na àbúrú wa ìyáka nasta'in tó bá ti níṣòro sásàlùwàlá kọ sàdúrà tó ọba máa gbé òwì àwọn bàbá ìmáàmù àwọn àfà wọ́n jẹ́ àwọn àfẹ́sàn àfà súnà ń bẹ káàkiri wọ́n bẹ ń lò ẹ dákun mo níṣòro báyìí kí ni mo lè máa ṣe kí ni mo lè máa wí kò sí ìṣòro kan tí bẹ́ẹ̀ lé ayé tọ́lọ́run àtànábì ò ti ṣàlàyé wọ́n ní tàbá owó iná ní káàmàkà astaghfirullah wà àtúbùlẹ̀ kò sì fẹ́ bọ́ọ̀lẹ̀ ọlọ́run tó bá ti fẹ́ bọ́ọ̀lẹ̀ òun mọ̀ mú àríṣìkí wá fún wọ́n ní kọ́mọ ní ní kọ́mọ ka suratul baqara ọlọ́run mọ̀ ọlọ́run sì máa fún ọ yá razzaq rizqni ọba alárìsìkì fún mi ọlọ́run sì máa wọ́n ní wọ́n sí dáadáa sí àwọn ẹbí ọlọ́run sí nàfọ́ ma tó ní yára bàbá rẹ̀ ọlọ́run sí nàfọ́ lọ́bátán ẹ́ lọ́bátán ẹ̀yọ́ miami ìsìtàánà ìyáka na àbúrò wẹ̀ ìyáka na sàáyìn ni wọ́n pè ní ìgbàgbọ́ kọ́ gbà pé Allah nìkan lọ́bátán máa sìn tàbá sì ní bùkátà ya Allah Ama wá àràn sí wá sọ́dọ̀ rẹ̀ òun náà ní kọ́ máa sàdúrà wọ́n dájọ́rí ọgbọ̀dọ̀ lọ́lẹ̀ lérí níbi ojúbọ kan wípé ẹ̀yìn wà fún yín ní ìtẹ́báfẹ́ tẹ́mìnà bá ti rí tí ń wá ọlọ́ọ̀bà aláàmìkan lèyàn máa lérí fún yóò fún nàbẹ̀ nàbẹ̀rí ọ̀yà káàkùnà yóò máa ká nà ṣàrùhú kéèyàn máa lérí fọ́lọ́n pé ọlọ́run tó bá fún mi ní ọmọ èmi náà gbà rẹ̀ tó bá fún mi ní iṣẹ́ tí kọ́ńtàtì bá bọ́ sí èmi náà ìṣe báyìí ìṣe múra fún un alábìnrin kò dáa èyí nàmà yóò ṣùtà ọ̀rọ̀ jù mí lẹ́tà yìí alábìnrin àwọn ni wọ́n máa ń sọ báyìí fún ọlọ́run yìí ti sá ọ ibi tó bá fún mi ní nǹkan báyìí èmi náà fún ọ ní nǹkan báyìí ọlọ́run níbi ẹ̀ àmọ́ tó bá wà àbí bùkátà rẹ̀ kúnyàn lójú ọwọ́ fẹ́ ṣe má ṣe níbi kankan ọlọ́run ni olórí fún ibi bàbá mo lórí lọ́dọ̀ yín tí kí ni bá ti bọ́ sí ti bọ̀ ọwọ́ ọ̀dá torí òun kí ó ṣe ti ọ̀rọ̀ pé wọ́n fẹ́ bọ́ sí yẹn tani wa padà kúrò lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run wa padà sọ́dọ̀ àlá ó sì jẹ́ pé gbogbo àwọn kò sẹ́nìkan tọ́lọ́wọ̀n fi ìmánì rán kò sẹ́nìkan tọ́lọ́wọ̀n fi ìmánì rán ìran wọn ọyọ́ àtọ̀ọ̀tọ̀ ààrẹ wọn ó ṣe kí ni ọyọ́ àtọ̀ọ̀tọ̀ yóò rẹ̀ nẹ́bì dáwọ́ dáhùn ní mọ́gbà yóò jẹun la tó ní wọ́n tí ọlọ́run ní gbogbo àwọn ìjọ kan tá a dáṣẹ́ yín gbogbo àwọn ìjọ tá a dáṣẹ́ yín àníṣe wọ́n lè lásán àmì àìbódò láhà àgbà àwọn òjíṣẹ́ dìde pé ká máa pariwo pé aláàní ká máa sọ wọ́n ti tẹnu bó tọ̀gùt kọ́ jìnnà kó mi ìbílẹ̀ tọ̀gùt kọ́ máa sin lọ́nìkan kọ́ máa sì ní ìṣòro ká máa pín ọlọ́nìkan àwọn tí wọ́n bá ń sèfẹ̀ ṣe ẹ́ rí pé igi ni wọ́n wọ́n jòkó sí di ìdìnnà àwọn tó máa fi jésù sọ́ọ̀sì jésù olúwa jésù olúwa ìjọba jésù olúwa wọn lọ wọn lọ́dọ̀ jésù ẹni máa ń sin àláǹkọ́ ibodè ọlọ yọ́lọ́dọ̀ ogi yọ́lọ́dọ̀ omi yọ́lọ́dọ̀ ọrin ibodè ọlọ ọdọ́ aláà ìwọ́n ní túnmọ̀ ìyáka ní àbúdú wọ́n ìyáka ní sáyẹn ẹmọ́jọ́ dàrú mọ́ ọlọ́wọ́ alẹ́kùnrin lè ní kà fún yìí sí èmi ò ká kọ̀sídà o àbí yìí ká kọ̀sídà sẹ́ẹ̀ tọ́ kòdé kọ̀ sí dáńgbà mi ìmí ọ̀dà ìmí yẹ́sọ̀ yẹnu àmàlù Kùránì ìta nàbì dé wa ilẹ̀ mi sàlàyé kọ́lọ́mọ́sà jẹ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn náà wọ́sùn tí wọ́n máa wá pẹ̀lú ọlọ́run ọba wọ́n máa kakùrù sí ikọ̀ tó sùn ọmọ wọ́n fẹ̀ ní ara rẹ̀ ewu ewu ń bẹ wọ́n máa sí ewu ní jẹ́rẹ̀ ọ̀rọ̀ kọjá ewu bẹ ọlọ́ni nínú ìjìnlẹ́tì wọn náà ọlọ́ni ọmọ sáàdì ní níbi aburú àwọn àjẹ̀nú àtàbúrú ọmọ èèyàn ọwọ́ ní òṣèlú ọwọ́ sùn tẹ̀tẹ̀rẹ̀ ọkà kò sí ìkò tó sùn ojú lóru ọlálàkàlà ọmọ pé àwùjọ bíi láàmú bá ṣe aburú ṣe ọlọ́ni iná ṣètàn alákùn àdó pàtàkìdówó àdówà ọwọ́ náà sí wà láàyè ọlọ́run sọ fún pé ìṣọ̀ àtàwọn ọmọ rẹ̀ ọlọ́run ní ẹmú ọlọ́ta ọ̀tá yín ni wọ́n o ẹ̀yin náà sì mú ọlọ́ta ọlọ́run ní pàtàkìdówó kọ́dà ọkọ̀ wọn lẹ́sẹ̀ ni wọ́n ní ẹmú ọlọ́ta o bẹ́ẹ̀ bá mú ọlọ́ta ọlọ́run ní ẹmú ọlọ́run òun ti wà láyé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó ní ìnáwó yàrá kùn húwa wọ́n kàbí ìlú ọlọ́run ní ṣètọ́n àtàwọn ọmọ ẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n rí min haythu wọ́n rí àmẹ́yìn ọ̀rá wọn ọ̀tá tí ń rí ìyàn tó yàn rí tí tètè sá sọ́dọ̀ ọlọ́run ń bọ̀ wájú orí ń bọ̀ lẹ́yìn oṣù adákẹ́ ọ̀ọ̀ta kó lọ láwùfẹ́ láti náà àwọn ọmọ ìṣọ́mọdé ọlámù wọ́n bá tẹ́jẹ́ gbogbo àwọn aláburú ayé tàà máa ń sáá fún yẹn gbogbo wọn kọ́ta ọ́fíìsì òsì wọ́n ti ń ṣe kí ni wọ́n ti ń ṣiṣẹ́ alákòóbá ni o alágbàbá ni o ìkà ni o olè ni o amúrọ̀bà ni o alásàsí ni o aláransí ni o ojú ni o gbogbo wọn kọ́ta abẹ́bì ní sí wọ́n kọgbọ́ wọlé lérí kò ní ọ̀yí dúkà dúkà lèmátì láì tààmà min kulli ṣaitani wà hàmà wa min kulli àyínì láàmà ọlọ́lẹ̀ kọ́ nífà kọ́mọ̀ fọmọlá olójú jama aburú bẹ kúlọ̀ àwọn tó bẹ̀rẹ̀ fàlákì min ṣáàrì máa halaka ọlọ́ni ẹ máa sáàdì èmi ọlọ́run ọba mi tí mo là ṣùgbọ́n kí n sọ yín níbi aburú tí mo dá wà ní ọ̀sàbúrú ọ̀sàbúrú aburú wà ó àmọ́ ọlọ́run kápá àbúrò náà tí wọ́n bá ti wá fara ti ọlọ́run tọgbọ́ ọlọ́run gbọ́ tó sì ń sàdúrà tó ń kàńtà níbi ní ọmọ kà ìta àbúrò ò ní ṣe kíni kò ní ṣe ọ́ àbúrò ọmọ lọ́yọ́ máa bọ̀ yọ́ máa bìlà fún ọ ni wọ́n sì máa lọ́nu ayé ẹ̀yọ́ máa yá mi ẹ má wàá sálọ́dọ̀ èso ó lè sásọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ awo ó kí wọ́n gbà ọ́ kán pa ọ́ òun ní òní mọ́ pẹ̀lú àwọn èèyàn wò sí tẹ́lẹ̀ wọn padà ní símá nígbà bá dé méjì tí wọ́n ní à bàbá abẹ́rẹ̀ bàbá eléyé ẹgbẹ́ àwọn kan à wọ́n lẹ́yìn ọ̀gbọ́ bàbá kú lánàá ìwé olóòtún alẹ́bí láyẹ̀ mú tabalá ká ìlànà wọ́lọ́n ti bá wa sòdó dọ̀rọ̀ ẹgbàrá ilé ọba tí ò ní ṣe kí ni tí ò ní kú gbogbo tí ọba kú tí ó padà tán ẹ má ṣe kí ni ẹ má gbàrá lé. wọn yá mi o tún lè gbọ́ mi lórí rédíò o lè gbọ́ mi lórí tẹlifíṣàn o lè sí fóònù rẹ kó tó máa gbọ́ mi. àmọ́ wọ́n mọ̀ pé ìdí ń bọ́ sọ yìí ó lò dúdọ̀ rọ̀ ó tún bẹ̀ lọ́n fúnra rẹ̀ náà ni pé kọ́lọ́ <laughs> wọ́n pa mí wọ́n pa mí wọ́n pa mí àgbàtọ́ lọ lè parẹ́ ọlọ́mọlá nínú gbogbo tí mo dá bẹ̀rù kankan wọ́n kọ́ fún ni èmi ní ẹ̀bẹ̀rù nǹkan tó mọ̀ mí ni ayé àkùrá mọ̀ kan tẹ̀ bá jẹ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ èmi ní kẹ́bẹ̀rù tọba tí wọ́n bẹ̀rù ọlọ́run nìkan gbogbo àwọn aláburú yẹn wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n fẹ́ korúkọ̀ láburú láì sípò nígbà tí wọ́n ti gbára lé ọba tí yóò dẹ́rù bà wọn ọwọ́ lọ́lẹ́ fara tí ọlẹ́ ọmọ tó ń pẹ̀lú àṣìbọ́n aláwọ̀ ọlọ́run nìkan tó mi wọ̀ ní ìmọ̀lẹ́wọ̀kì ó sì tó lẹ́ni tá a fẹ́ yìí tì ìtumọ̀ ẹni ẹ̀ ló ṣe pé ẹni máa ṣàṣìbọ́n aláwọ̀ ní mọ̀lẹ́wọ̀kì àwọn ọ̀tá wọn máa gbé wọn máa gbé jùlẹ̀ àmọ́kèsè táwọn máa fi kọrin o àṣìbọ́n ọwá wíta ọbọ̀nù kọ́mbọ̀dù rẹ̀ ó gbé ọ̀sẹ̀ àtọwọ́ ẹ̀yọ jáde tí wọ́n dámọ̀ pọ̀ ntára ẹ̀ ọ̀là tó pẹ̀pẹ́ mọ̀ ọdún bọ́sẹ̀ ń kùlé ọ̀wọ́n nǹkan jẹ ipe káyọ ọwọ́ ayọ́mọ̀ sí kíni wọ́n ti gbẹ́rẹ́ fún ọ láti gbogbo orí báyìí ó sì dé gègèrè ìbàdí rẹ̀ nítorí ayé ẹ̀yọ́mọ̀ yá mi ọ̀tá rẹ̀ tó ń sá fún gan tó bá pàdé rẹ̀ tó fẹ́ sọ alága ìrìn kó lọ sá tó bọ̀ àbó lè sá tó bẹ̀ ẹ̀hẹ̀ òun kò lè sá tó bọ̀ ẹjá fẹ̀sìn bílẹ̀ ẹlẹ́ ẹjá sí fìlà gbogbo àwọn ìyẹn ẹ̀sìn bílẹ̀ ni ṣe àwọn kẹfẹ̀rí ni ibẹ̀ náà láti kú láti jẹ́ muslim wá ìta tó wá padà síbẹ̀ ẹ̀yẹ́ máa yá nínú ẹ̀sìn wa al-imanu billahi wa tasdiqu tamu wal i'tiqadu al-jazimu nínú gbàgbọ́ tá ní ọ̀nà kágbà pé kágbà dénúdénú pé ọlọ́run ní àwọn orúkọ tó dáa kò sẹ́nì kápá gbọ́dọ̀ máa pè ní orúkọ yẹn ó ní ìbéèrè tẹ́nì kan béèrè lánàá níbi wá sí nípa al-asmaul husna ọgbàgbọ́ fọlọ́ ní àwọn orúkọ tó dáa gẹ́gẹ́ bí ar-razzaq al-fattah al-alim al-hayy al-mumit al alqayyum lùwà àwọn ọkọ̀ yẹn dáa they are beautiful ọlọ́run ní àwọn orúkọ tó dáa yẹn ó ní walillahi al-asma'ul husna ọlọ́run ní mo láwọn orúkọ tó dáa fàtẹ̀ ọ̀hún bí ha ẹ máa ti pè mí tẹ bá ti ní sọ̀rọ̀ ẹ sáà máa dá àwọn orúkọ yẹn ẹ máa pè mí láwọn orúkọ yẹn fàtẹ̀ ọ̀hún bí ha ni pé kọ́ wá mú orúkọ tó ṣe déédéé bùkátà tó ni yí tó gbé síwájú ọlọ́run ọbẹ̀ kọ́ lọ́run sínú àfọ́nsì ọwọ́ ni yá fàtà ìfitàhàlì ọba tí ń sínú sínú àfọ́n ó ti ṣe ó ti dára ọwọ́ jílé òní yá gafar fèrè ọba aláfèrèjì fèrèjì ọ̀tọ̀ ní fèrèjì mi ọ̀tọ̀ ní kíni yá gafar fèrèjì tọ́wọ́ ní yá gafar fèrèjì mi ọlọ́run ní tètè dáhùn ń wọlá orúkọ mi tó dáhùn ó kì tó fi kì orúkọ tó fi kì mí yẹ ní tètè dáhùn wàzàrù lẹ́bí na yóò ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá kọ orúkọ mi tì àbí tí wọ́n ṣe kèfè ní sórúkọ mi tí wọ́n tún gbà pé ebi ìsúnjẹ́ rọ̀záàkù ọ̀gá náà rọ̀záàkù bí ìsúnjẹ́ fatáà wọ́n gbà pé ẹyẹ ilé náà fatáà àwọn ìlhádì nìyẹn ìtọ́jọ́ tọ́lọ́run ló lè ṣe wọ́n sì mú àwọn ẹranko yẹn wọ́n lọ wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ àtẹ̀jẹ́ àbí wọ́n fi ń padà àbí kíníkà wọ́n sẹ́gbà pé ẹyẹ ilé táwọn ọlọ́run sọmọ kí fàtáwù lọ́lọ́run ẹ̀yẹ lẹ́nà fàtáwù lọ́dọ̀ ẹni tí ń ṣe ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá tún pe ẹlòmíì ní orúkọ mi àbẹ́wọ́n gbà pé orúkọ tí ń jẹ yẹn ní tí ń ṣe tí ń fi ń jẹ bẹ́ẹ̀ ẹlòmíì náà ló ṣe kí ni ó lè ṣe ọlọ́run ẹ̀sìn wọn lẹ̀ wàdàrú lẹ́dínà yóò ṣe ìdúnà sí àsìmá èyí báyìí jù záwùnà máa kánú yá àmàlù ọlọ́run ẹ̀sán bọ̀ wá ké fún wọn ọlọ́run ẹ̀sán wọn lẹ́sàn ìyá náà sì lẹ́sàn náà orúkọ ọlọ́run èèyàn máa ń di kẹfẹ́ nígbà padà olùkọ́ lọ tó o bá ti gbà pé orúkọ tọ́lọ̀ ń jẹ́ ẹlòmínà tó lè jẹ́ o ti di kẹfẹ́ rí tó o bá ó bá ń fi ọlọ́run bá lórúkọ tọ́lọ̀ ń pera rẹ̀ ọkàn jílòrò ní yá sí jẹ́kẹ̀ síṣù àwọn abèrè pé ní sọ́ra ònìyàn wà abubakara àwọn ọmọ alimuran àwọn nìsa àrí oní yá dámdámà yá inú a nínú àdíṣe ònìyàn wà ó ní kò sínú àdíṣe kankan yá tọ́mtọ́mà yá inú níbo lọ́wà Ah, nínú ànábì olówú yẹn àrínà alùkùránì tán nítọ̀hún tí ó ti rúgi orí torí tẹ́bà sí sínú alùkùránì ọ̀dọ́ta láti gbà ọdẹ súnì tí ó ní ọlọ́run kọ́ àwọn bàbá ní ìgbàgbà lóru ọlọ́run tó bá àwọn ẹlòmí ló kọ ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ nìyẹn o ọlọ́run bá aláàjì jíwèé ó kọ ẹ̀ fún anú kọ́ránì ó ní kólídé ọláhà ó ní ẹ̀pẹ́ àlá àwédé òràmánì bẹ́ẹ̀ bá sì pàlá ìpẹ̀ràmán ẹ̀kẹ́ lọ́wọ́ kan rí ayá sí jẹ́kà sísú ọlọ́run àyíká àmà tọ́jú wọn ìtẹ́bá pé ní àwọn orúkọ mi tí mo ṣàlàyé yìí fàlàwò asmaul husna mo àwọn orúkọ tó dáa pè wọn ló pè kàn ní ma lẹ́yìn àwọn orúkọ yẹn bóòlù ẹ̀dẹ̀kún ṣe wá sùn sí ọ̀rọ̀ sọ ọlọ́run ya tọ́mtọ́mọ ya yìí. bàbá sọ fún ọtọ́ bá gbọ́ ọwọ́ náà tọ́ba ilé pé ọlọ́run ló kọ́ tí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tí tí bàbá wá ní èmi ẹ̀ sàkógùn àwọn akọgun ẹ̀sẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe kí ni orúkọ yẹn wọ́n bínú ẹ̀dá fún gbọ́ lọ́n gbórí kọ́tọ́ dákẹ́lẹ̀ tí wàá lọ lè mú mi wá sọ́n sọ fún wa wípé ìyẹn ó ṣe dédé tọ́lọ́n ni àbójú tọ́lọ́n lọ tọ́ba ló ṣe dédé ẹ̀ kẹfẹ́rí ni tọ́ba ló ṣe tọ́lọ́n lọ kẹfẹ́rí ni tọ́ba ní ẹ̀dá tó tọ́lọ́n kí wọ́n dé tó fi tọ́da alẹ́ tó ṣe ti kọ̀dá tó tọ́lọ́ àwọn orúkọ tí ó pè tán tẹ́lẹ̀ ọmọ gbóná àfikọ́ pẹran ọkọ̀ àlìjànú burúkú gbogbo eléyìí ní bá ṣe kò ní imá ni lẹ́yìn bá ti fàlùkọ́ á kò ní imá ni tẹ́lá ti sọ níbẹ̀rẹ̀ pé orígun islam mélòó ni márùn-ún wa kutubihi alukur'ani ní tó gbàgbọ́ nítorí bá sinú kur'ani má gbàgbọ́ bó ṣe káwọn yọ kan léwé tó kò lè bá pàdé ọlọ́run dáadáa tó yá jẹ́ àlùkámọ́ tọ́lọ́ bá ẹgbẹ́ wàhálà bílé ọlọ́run sì ti parí ẹ̀sìn kánábì tó wọlé ayé kánábì tó kó láyé àlìyáwó mọ́ àkìmálì tó lakum dinakum ọlọ́run ní ẹ̀sìn yìí mo ti parí ẹ̀ kò sí nǹkan mìíràn ìṣẹ́ náà wọn bá má tí ì ti sọ̀kalẹ̀ fún Muhammad ayà yẹn ti dè wá láti má tún bì ní fún nǹkan míì mọ́tọ́ yàtọ̀ sí tó wà nínú alukur'an alukur'an gúnmíà ó ti tó wa ẹ̀ńtẹ́ alukur'an ọba tó ṣètò ọ̀nà ọmọ tó ọlọ́mọ́sàsọ́wà mú jì má ní wọ́n bàjẹ́ o ọlọ́ agbára ọlọ́run ọba wa

àmọ́ bíbi ọlọ́run láàdé dáyà tàláwà láàrin àyà kò ní bẹ̀rẹ̀ kò sí níparí kọ́ máa ní òórùn yìí láàfin sásọ àwọn bàbá òórùn wọn láàfin sásọ ẹgbẹ́ sóòrùn wọn láàfin sásọ sóòrùn bàbá ló fi sásọ òórùn ta ní jama ọ̀rọ̀ aláàmì aṣọ sọ̀rọ̀ ní jama àwọn fi ń pa àwọn afáàlẹ̀ náà alọ́run yìí láàfin sásọ òórùn wa kọ́ òórùn aláàlọ́ fi sásọ má pàrọ̀ mọ́ òun náà má ọlọ́run ló ní ìròyìn òun ló ní gbogbo nǹkan òun ló ní gbogbo nǹkan níjọ́ bàbá bá kú ńkọ́ kí lọ́mọ fi sásọ níjọ́ sí ìgbà kú ni wọ́n fi ní ẹ̀tọ́ ọlọ́run ọba mọ́gbẹ̀ fẹ́ni kankan nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run afáàtọ́ wọ́n sì máa ti ń sọ yóò ní àà ẹ̀mọ́ sọ mọ́ ọkọ̀ anábìnrin ní rọ̀hìn rọ̀hún rọ̀hìn bísíbílá rahman rọ̀hìn rọ̀hìn mù làwọn méjì jọ ń jẹ́ àmọ́ ìròyìn tọ́lọ́wọ́ bá yàtọ̀ síta níbuwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ máa yá àmì nínú ẹ̀sìn wa ọlọ́run ọsọ náà lọ́kọ́ ní olóhun lọ́wọ́ ó ní yẹ́dù lọ ìfọ́kọ́ àìdí olóhun lọ́wọ́ tọ̀ láṣẹ bí àdá ọgbọ́dọ̀ fi jọ ọwọ́ tàwọn ọmọ torí àwọn ká dára wa àbáwọ̀ la dára wa àwọn la dá sọ́mọ̀ àwọn la dẹ́lẹ̀ àwọn la ń tún òrùn láàrọ̀ la ń tún ṣùgbọ́n lálẹ́ àwọn la ń gbé omi lomi ń dà gìrìgìrì sáwọ̀ la ń dà gbogbo ohun tọ́lọ̀ ń dá òun náà làmì kọ́lọ̀ ń bẹ ẹni wọ́n lọ sọ́lọ̀ ń wèrè ní wèrè àbókùrọ̀ ṣe wá rí gbogbo àwọn ìròyìn ọlọ́pàá tọ́wọ́ sí ìròyìn tí òun ní ìkan báyìí wà ọlọ́run lọ́wọ́ àmọ́ kò ju ọwọ́ tiwa ọlọ́run lóhun létí etí ọlọ́run ọjọ́ ọlọ́run lóhun lójú ojú ọlọ́run ọjọ́ ojú tiwa kọ́ wá ní ọlọ́run lójú ọlọ́run lọ́wọ́ ó sì sọ sínú kọ́ wá nílẹ̀ nítorí sọ ní pé kò ju tiwa kọ́ wá ní tààtìlì ní kọ́ ọmọ sẹ́kì kò ní kò ní yẹn bọ́ọ̀ bá rọra ó di kìsẹ̀ lábẹ́rẹ́ tọ́ba sì ní ọwọ́ ti ọlọ́run bá dàbí ọwọ́ wa ó di kìsẹ̀ lábẹ́rẹ́ ọlọ́ni rẹ̀ sàkàmísẹ́lẹ̀ iṣẹ́ wọ́n wọ̀ sẹ́ni ọ̀lùbẹ̀sẹ̀ ọlọ́run bá ní kò sí nǹkan kan tó ju òun ọlọ òun gbọ́ òun rí àmọ́ gbígbọ́ tòun yàtọ̀ sí gbígbọ́ títí rírì tòun yàtọ̀ sí rírì títí ọlọ́run rí gbogbo nǹkan papọ̀ lẹ́ẹ̀kan náà yìí sì ń gbọ́ gbogbo nǹkan papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀dákùnrin jí bọ́lọ̀ sọ ẹ̀dákẹ́dákẹ́dá kò sí bọ́lọ̀ ẹjọ́lọ́run rí mi ẹjọ́lọ́run rí mi ẹjọ́lọ́run rí mi ọdẹ ẹkún ó sì sọ́nù fún àpò òun ni àgbàpọ̀ wà ọlọ́run ní lóòótọ́ àmọ́ kò jọ tàwọn ẹ̀dá lọ́rọ́ bá tán làwọn aṣááyé lọ́ba bẹ̀rẹ̀ wàhálà fún wa pé kámọ́sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ní ìtumọ̀ mi lọ́wọ́ lábẹ́ ìtumọ̀ tó fi sábẹ́rẹ̀ ọlọ́run bọ̀ mọ̀ tẹ́lẹ̀ kó tó fi tó fi sí sílẹ̀ ìtumọ̀ tó wọ́n sọ pé ó wà lábẹ́rẹ̀ yẹn sọ́lọ́run bá láwọn mọ lóga yẹn tó fi lò yí tó lò <laughs> ẹni ká panu pọ̀ pé ọjọ́ tàwọn ẹ̀dá kálukó sì sinmi

ẹjá máa retí ìpọ́lọ́wọ́ dánwà o ẹjá máa retí ìpọ́lọ́wọ́ fún alábàáyọ̀ inna ma'al usri yusra fa inna ma'al usri yusra èméjì lọ́gbòrí rẹ̀ kẹ́lẹ̀ bá ma ìpè méjèèjì níjọ́ sí kí ni níjọ́ rìn tọ́bá ti sunkún ọ̀rẹ́ ni tọ́bá ti rẹ́rìn máa retí ẹkún àsìkò ẹni ọlọ́run bá símẹ̀ fún tọ́lọ́run bá aláàdarí ayé sọ́dọ̀ rẹ̀ yọ́mọ wá yan pípé yan yẹn kọ̀mọ̀ pé kádàrá ni kìí sòun náà ọlọ́run lọ́kọ́ fún bẹ́ẹ̀ pọ́tẹ́rí bá ilẹ̀ yọ̀ lẹ́yìn náà ni tí ìbànújẹ́ bá kọ́mọ̀ ah, ah, wà rò rẹ̀ pẹ́pẹ́ àìmì ìlú mímọ́ àìmì ìlú olówó mọ́ lóbi ṣe wáyé ilé jẹ́yàn mọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run gẹ́gẹ́rọ lọ́hùn mi hàn يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال àfáàní ó ní láàrin ká dìjú káyà àgbà ọlọ́jọ́ ti pẹ́ yóò sì lóyún láàrin ká dìjú káyà ẹni tá ti dákan fókò ní dáa fún mọ́ yóò sì máa dáa fún láàrin ká dìjú káyà náà ẹni tó ti dáa fún yóò sì wálẹ̀ ẹni tí ń fún yà yóò sì máa tọrọ ẹni tí ń gbé yẹn wọ́n máa gbé ẹ̀yọ́ máa yá àmì ẹ̀dá kan tó tọ́lọ́wọ́ bá wa ó ní wọ́lá nàbẹ̀lú wà nàkan bí ṣe ìmìnà lẹ́kọ́ọ̀f ọlọ́run ní máa dán yín wọ́n yín máa dáyà dán yín o ó ní àṣìbà náṣọ ayé tọ́ra kù ọlọ́run ẹ máa rò pé a fi yín lẹ̀ ayé kúlò àmàna kẹ máa sọ fún gbogbo ayé pé àgbàgbọ́ a sì ní kankan mi ó ọlọ́mọ bá ní kankan mi ó bí mi ti wáyé lẹ́yìn aláwo sí kankan mi ó ọlọ́run ẹ máa wá sọ pé torí bẹ́ẹ̀ ní kankan mi torí ẹ̀ ní wá níbi ayé wò ayé kúlò àmàna ipe ẹgbọ́lọ́ndó ẹgbọ́lá lọ́lọ́ nìkan ọlọ́run ni wọ́n lọ́pẹ́ fatan náà lẹ́dí náà mi kọ̀bùlùkù ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o tòun ti gbàgbọ́ yín náà yín dà yín o bí mo ṣe dá àwọn tó nígbàgbọ́ jù yín lọ nínú àwọn ànábì ọlọ́run bí mo ṣe dá wọn o àmọ́ kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ọ̀là yà àlà mọ́nà láhùn lẹ́dí náà sọ́dà kù ọlọ́run ni mo fẹ́ mọ olódodo nínú ẹ̀yìn tí mo dáwò bọ́yá ìgbà mi gbọ́ wọ́n lẹ́yìn alamọ́nà kàdìbí mo sì fẹ́ mọ àwọn òkúrọ̀ tí wọ́n ń pariwo pé àwọn gbọ́lọ́ ń gbọ́ nígbà tá dáwọn dé wọn fọlọ́ ńlẹ̀ mọ́jẹ́ nìkan pè ọ́ ipò ọmọ ìyá máa wọ̀nà o kálọ́ bí báyọ̀ wọ́n tán rẹ̀ tó mẹ́rọ Allahu Akbar nígbà wọn wá gbé tí ó tó ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n wá gbé wọ́n ní rẹ̀ tó ń bọ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ pé a ah, bàbá ti lò tán ọ̀rọ̀ ti tò irọ́ ni o irọ́ ni o ẹni tí ń tu ọ̀rọ̀ ọ̀nà lọ́lọ́ ma ma dúpẹ́ o ìbímọ mọ́tòrí ẹ̀dí kẹfẹ́rí o mọ́tòrí ẹ̀dí ni ọlọ́ o mọ́tòrí òsì ni ọlọ́ o ń tó ń wẹ̀ tó ń lọ́bi gan nítorí pé ńlànà fún o wọ́n mọ́ násòrò ilẹ̀ àmìnà ìdìlá ọlọ́run ní àràṣẹ́ òní wá ọdọ́ ọlọ́run nìkan ní òjìwá o kọlọmọ́sà wọlá àánú ẹ̀ kọlọmọ́sà sínú ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wà mọ́jì má ní wọ́n bàjẹ́ ẹlòmíì ọlá òdè ní má wọ́n bàjẹ́ nígbà ọlá bá dé ẹmọ nǹkan mi ànábì wa Muhammad sallallahu táwọn ará maka lé ọ̀pọ̀pọ̀dà padà sí maka ọ̀pọ̀dà borí òṣòro rẹ̀ èyí tó bá ń kalẹ̀kùn ọlọ́run tó bá sí kí ni tó bá kú olójú ọ̀nà wọ́n padà sílẹ̀kùn náà fún ọpẹlú yọ̀ǹda ọlọ́run adúbẹ̀ni kọ̀ọ̀kan kọ́lẹ̀ mọ́sàájì ọgbà ní wọn bá ṣe kú díẹ̀ tó kù òun náà ni pé ẹyẹ máa yá ni ẹjí kalẹ̀ ló gbà gbogbo iṣẹ́ wa pátátà fi ń sin ọlọ́run ọba iṣẹ́ ìbádà ìgbàgbọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ lálàáfíà kí iṣẹ́ yẹn ó tó lálàáfíà tí ìgbàgbọ́ bá ti bàjẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ yẹn ti ṣe kí ni ó ti bàjẹ́ níjọ́ bá ti pinnu pé ọwọ́ máa lọ lè bọ̀ kankan níjọ́ náà ni gbogbo orun tó kí ò ti wúlò mọ́ níjọ́ tó bá ti pinnu pé ọlọ́ lè wọ́ ògùn owó níjọ́ náà ni gbogbo àwẹ̀ tó gbọ̀ tún wúlò mọ́ ni gbogbo àwẹ̀ tó gbọ̀ tún wúlò mọ́ bí ọjọ́ bá ti pinnu wípé ọwọ́ máa sọ nǹkan mọ́ra nítorí kí táyé ọmọ bá pa ọ ọmọ bá kú ìmọ̀nì ti kó lára ẹni yẹn níjọ́ náà ni gbogbo ájì tọ́lọ àti mọ́ra ò tún wúlò mọ́ wọ́n ní kọ́dà gbogbo dáadáa tó ṣe sílùú ó bù wọ́n lómi ó fún wọn lásọ ọ̀n yá àwọn èèyàn lówó ọ̀n kọ́lé fáwọn èèyàn kọ́ skul ọ̀n rán àwọn àfáà múra wọ́n ní gbogbo sẹ́yìn tí ìmọ̀nì bá ti wó àwọn náà ti wó papọ̀ máa ìmọ̀nì ọlọ́run ní ìdákọ̀ àwọn anábì ọlọ́run ọba ìdákọ̀ eh, àwọn anábì ọlọ́run wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n dákọ̀ ogun wọ́n fẹ́ eh, tó bí 25 èrò sọ́fìlà ní àrùn náà sọ́fìlà ní àrùn ọlọ́run wọ́n wọ́n ọlọ́run wọ́n ọmọ ìyá mi yóò dá kí kọ̀rọ̀ lè sọ́ra rẹ̀ fọwọ́ ìlú ìmáni wọn samara tùnú àwọn àǹfààní wo lọ́wọ́ jẹ tó bá ní ìmá òun sí lọ́nìkan ọgbọ́ lọ́nìkan gbọ́ òun sàdúrà nìkan ọgbàrà lọ́lọ́nìkan òsì wá tún gbàǹkan mí gbọ́ mọ́ ọkàn bọ́lọ̀ ń dúó ẹgbẹ́ tí wọ́n ní mo bọ́lọ̀ ń dúó tó bá dé pé lóòótọ́ lọ́kàn lẹ́nu àti ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ọgbà sátàsírò wàlíyà min awliya illah ó di wòlíì sọ́dí gbogbo àwọn tó wá gbé màlẹ́wójú ojú màálù mẹ́rìndínlógún yẹn àwọn yẹn ṣe wòlíì o àwọn afọ́ oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n torí wọn o àwọn afọ́ àbílẹ̀ gbogbo ọ̀lẹ́ gẹ́yìn àti tọba gẹ́yìn gbogbo àwọn yẹn sàfẹ́sìn o gbogbo àwọn yẹn afọ́ oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n ti kí ni wọ́n tọ̀ èèyàn tó kún yẹn gan só lówó lọ́wọ́ tó kú wọ́n bá lówó gan só lè fún yàn ló nígbà tí ń bẹ láyé káti wá gbà tí ò sí láyé wọn eré èèyàn ní máa ń sọ ní máa ń fún ṣé eré èèyàn ní máa ń fún yàn lówó ni àbọ́lọ́ nǹkan dá wa ta ni ń jọ́dọ̀ sáàkù ah, kìí ṣe ní jọ́dọ̀ sáàkù náà wòlíì wòlíì ní kálukú ń pariwo yẹn ọlọ́wọ́ bá aláàní ọ́ sàlàyé ta ni wòlíì ọlọ́ni alá inna awliya Allah ọlọ́ni gbogbo àwọn wòlíì ní láàáwò fún ní alẹ́ ihe ẹ̀rù oníbà wọn tí wọ́n bá lọ́rùn wà lára fún múlẹ̀ àzánú àṣìṣíbà wọn nú jẹ́ lórí ìjọ́fẹ́ fílẹ̀ sáyé alẹ́bìnà ámánú àwọn ọlọ́run ló sọ ní kùrán o tàbí ọlọ́run pé wọ́n lè àwọn tí wọ́n gbẹ̀gbọ́ tí wọ́n bẹ̀rù sà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tí wọ́n ṣe ogun láàrin kánà ni wọ́n máa ń wá bùkátà lọ sọ́dẹ̀ lẹ́yìn náà wọ́n bẹ̀rù ọlọ́run látara iṣẹ́ ọwọ́ wọn so ti dáwọ̀ lè máa ń sàbótì dáwọ̀ bàbá tó ní ogun táwọn ọlọ́dẹ tí wọ́n ṣe tí wọ́n àwọn àjìjàdó burúkú ọba wọn àránikó ọba wọn oògùn tí wọ́n fi ń sọ́ra yẹn tí àwọn aburú òfin ṣe wọ́n jẹ́wọ́n sọ fún wọn sì pé kọ̀dá mọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí owó láwà ní ó sì níjọ mùsùlùmí sì bẹ̀rẹ̀ ẹ̀wò tí ń sọ ẹ̀wò tọ́lọ̀ ń sẹ́kí ní tọ́lọ̀ ń wí má tẹ̀lé ṣéwù kan wọ náà o kùránì wọn rán sí ọ wọn ọ̀nà ṣéwù sí ọ kùránì wọn fẹ́ rán ọ wọn ọ̀nà ṣéwù sí ọ ṣé òtọ́ bá ti ń yàtọ̀ kùránì ẹ̀ yàtọ̀ ẹ̀ èyí tó bá ti ń tẹ̀lé kùránì ẹ̀ máa ṣe kí ní ẹ̀ máa tẹ̀lé kọ́lá èyí ti tẹ̀lé kùránì gan ó lè padà yapa tó bá ti yapa èyí náà yapa ẹ̀ nítorí pé ẹ̀yin nìkan lẹ́dàá wà nù sáré yóò kínú sí ilá yóò gbalẹ̀ lọ yọ́mọ̀ lè bá àwọn ìyàwó ẹ̀ lásìkò ní ẹ̀yin lẹ́mọ̀ iná láyé ojú látàrọ yìí oríyàn sí òǹkírun oríyàn sí òǹgbàwẹ̀ lọ́mọ́ká òbóṣòfò ó fi wòlé ọlọ́run aláhùwà nínú lẹ́bí ní àmànù àyà mí nìyàn ọlọ́run ní èmi ní ọ̀rẹ́ àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo kí àwọn náà jẹ fọ́lọ́run ọmọdé rẹ̀ bọ́lọ̀ bá ti mú ọlọ́rẹ̀ ọlọ́dúnkùnlé ayé kí ló kùnlé ayé kí ló kù àrẹ́gbẹ́lẹ́kọ́lọ́wà lọ́run tí Ah, ọlọ́ndùnga o sẹ́rí èèyàn ọmọ ìyá mi nílùú sàkámà ẹ̀dá kò tòrítọ̀ lọ́hùn etí mo ń sọ fún wa yìí ẹ̀ lè dì í mú kẹsì dúró lérí ẹ̀ ẹ máa wá wo àrà tọ́lọ́wọ́n dà fún yín nílé ayé tá a wà yín àti ọ̀rọ̀ nínú tọ́lọ́wọ́n fún yín láyé àmúnú pa ọkàrọ̀ balẹ̀ ọkàrọ̀ sìkìní ọkàrọ̀ balẹ̀ ọlọ́wọ́n bá ní alẹ́ dín ní àmàna ọlọ́wọ́n olùgbàgbọ́ òdodo tuntun wọlé mu yẹlẹ wọn ò lọ ẹbọ máa ń gbàgbọ́ wọn kèdè tó ń gbàgbọ́ tán wọn ò kúrò nínú tòun náà wọn wá ń yí méjèèjì má ara wọn ọlọ́run ní lọ́mọdé lè sún iye máa nà hún bìbólímì bìṣíríkì ọlọ́run bá ní wọn lọ ẹbọ máa ń gbàgbọ́ wọn ọlọ́run nìkan ni wọ́n bá dó òlà ìkà láhùnmọ́ àmọ́ ọlọ́run lọ́kàn wọn balẹ̀ ní ayé wọ́n wọn mọ̀ tọ́jú àwọn ni wọ́n mọ̀nà ọfẹ́ kọ́kàn rọ́ balẹ̀ gbogbo ìdàkáwọ̀ tó wà nílẹ̀ lè jádànù èyí tó wà nínú kọ́mbọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́yìn náà ni mọ́jọ́ dára la pẹ̀lú ẹlẹ́ kú sí ọdún mọ́. tọ́wọ́ ti kú aláàmìkan lẹ́mìí rẹ̀ nínú ilé rẹ̀ jẹ́mà alhamdulillah ọkàn rọ̀ balẹ̀ ẹni kankan ní lẹ́rù bọ́mọ́ níjà òṣèlú àpá àwọn bàbá tẹ́ máa ń ṣe ogun olè síwájú ilé ìgbálẹ̀ ogun olè àwọn abáyé ń gbà kéke bólè bá wá jí tọ́ba ti mú báyìí olè yẹn yóò sọ̀rọ̀ afẹ́fá kí ló wọ̀ lára tẹ́lẹ̀ tó fi gbálẹ̀ lé lọ́wọ́ títí ń gbálẹ̀ kí ló kù lára rẹ̀ nígbà tó fẹ́ sá nígbà tí bàbá ọmọ lé tó gbá mú ọyá ìwọ náà ro ajẹ́ pé èṣù lọ́wọ́ mẹ́ àlìjànú kan òun ló kó sí la ní òfin lè gbé ohun tó fẹ́ gbé mọ́ ní fi gbálẹ̀ mọ́jẹ̀mú wọn sì ní òun náà ní pé tọ́wọ́ ti gbá mú bíi ajá tó pẹran fún yàn ni tọ́wọ́ ti gbá mú àjànú wọn padà sí òkè yẹn padà bàbá olóòrè yẹn ní ọwà òkè báyà òun filẹ̀ àbọ̀ wọn jẹ yẹn bàbá tó nílé yẹn òun ní ọwà decide tẹ́ bá ṣe àmọ́ oògùn rẹ̀ ó ti bá a ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kí ọba òun ṣe kí ló kú ò ní òkè yẹn tó kù sí lára àlìjànú ni ọwọ́ ní òfògùn sílé ò lésùn ah, ọmọ ìyá mi èso wà nílẹ̀ o tọba wá kó jáde lẹ́mí rọ̀ sísẹ̀ wá sí kíní lẹ́sẹ̀ wá balẹ̀ òní lálàkalà má aláwọ̀ dáhùn ánú kúlẹ̀ káyìdì àdá wọ́n ní gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nìkan ọlọ́run fún rẹ̀ ní ọmọ bá ṣẹ́gun ọ̀tá ọlọ́run ní òun nígbè fún màláíkà òun nígbè fẹ́ nìkankan ó òun fúnra wọn jẹ́lẹ̀ jẹ́lẹ̀ rẹ̀ ẹ̀ta lọ́wọ́ afẹ́ faburú sí ọ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀mọ̀ ayá mi ọlọ́run bá aláà ń ròyìn Yunus ó pé lóyìn bá ń bẹ nínú àhámá àbí ń sàdúrà sàdúrà sàdúrà ń bẹ nínú wàhálà ń bẹ nínú dààmú wọ́n fẹ́ kú ń sọ̀rọ̀ anábíwá Yunus ìgbà tó wà nínú ẹja fanáàdá fi zulumat fanáàdá fi zulumat an la ilaha illa anta nígbà tó rán ẹja gbèrè ẹja tó gbẹ̀jà jù ó wá gbèrè sàlẹ̀sàlẹ̀ ilẹ̀ nínú omi nínú òkùnkùn ilẹ̀ wá sú fanáàdá ọwá kẹtò ó ní la ilaha illa anta سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ó ní wọ́lọ́wọ́ ọba ọba tó tóbi ọba tó sẹ́ni tó tó ọba tó sí ẹnìkan tó lè gbà yẹn lẹ̀ lẹ́yìn òun nìkan kò sẹ́ńtà lè sùn tó lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn òun nìkan ní mọ́ fún wọ́lọ́wọ́ ọba alábòsí ni mí o ìwúwe tábàyí fẹsẹ̀ tẹ́bù náà là ọlọ́run láti gbàdúrà rẹ̀ gbàdúrà rẹ̀ aṣọ fún ẹja oye àní ọya tààrà sàṣà ọya máa lè tí ó dùn alákọ̀ọ́kọ́ pọ̀ tọ̀húnlẹ̀ ìkejì wá sáré lè tí ó dùn ọwọ́ pọ̀ ànábì Yúnúsù lẹ̀ nígbà tí ọmọ bá bì ọpọ̀ lẹ̀ sí èbúté ànábì Yúnúsù ó sì nàró wọ́n lè jẹ ìná ọlọ́run láàlá nínú lè gán mi yẹn ó sì nàró kankan sí kankan yìí gẹ́lá rẹ̀ ọlọ́wà ní ibi tán lọ nìyàn ní wọ́kàzàálíkà ẹjìnrí ọlọ́dún wọ́kàzàálíkà ló ń jí ìmọ̀ọ̀mì ní ọlọ́dún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé báwọn náà bá ti ń dúró tọ́ lọ́hùn tí wọ́n sì wí tí Yunusa wí á mú àwọn náà kúrò nínú ìbànújẹ́ wọn ọwọ́ ní sòrò wọ́n fàdó àyẹn lẹ̀ àmọ́ kì í ṣe àdó àdó àyẹn láyé látọ̀sùn àdàkà ilé ń kó tó mọ̀ wọ́n dago kan wá ní ọ́ afásàlẹ̀ odò ó ní kí n wọ́n sẹ́kan lágùn kan o lágùn kan nílùú yóò ọba pípé pèlè jáde pẹ̀lú omi gbóná ọ̀dà máa bá yí máa bá yí òun ní láìlà ilá ń tà òun ní kọ̀ṣẹ́ lómi ìwọ́lọ́mí kankan nǹkan mi wà àbíkìnì tó mẹjọ máa aburú tó ṣe wá lẹ́yìn ò báyìí gẹ̀ẹ́sì aburú gẹ́gẹ́rẹ́ tẹ́rọ àwọn tí èsè mùsùlùmí oyé àwọn ìyẹn adáwọn mọ̀ fẹ́rí ìlú tó burú láì ní pé kéèyàn ọmọ pé rẹ̀ mùsùlùmí kó sì mọ́ kúrò nínú ẹbọ ọgbọ́n tó lọ́n sọ ní ọlọ́run ní wákàtí àdìkà bá a sì gbàdúrà yúnúsùn nùjílé mọ́mì ní gbogbo àwọn olùgbàgbọ́ òdòdó táwọn náà bá nígbàgbọ́ tí wọ́n dúró bí yúnúsì ṣe dúró bá a sì máa làwọn náà nìyẹn ọwọ́ wà ní ẹ̀wọ̀n ọdún ní máa bọ́ sí ìpèsè níta kan lè tó ọlẹ̀ ta ó tó ọlẹ̀ nítorí kọ́ ọmọ gàní ọwà ní ẹ̀wọ̀n ẹlòmí ìbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ayé ìbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n gbèsè olùgẹ́lẹ̀ ọmọ kẹlẹ́ ayé lẹ́sùn wà rẹ̀kẹ́ ìdínkù tìmọ̀ tọ́lẹ̀ ní olówó rẹpẹtẹ ìlú rẹ̀ ń bàjẹ́ àdúrà tẹ́ tẹ́ra mọ́ni ọlọ́ni gbogbo ẹni máa ń tẹ́ máa tẹ́ra máa dúró ayé tó sì gbàgbọ́ àmọ́ kó nínú ìbànújẹ́ ayọ́mọ̀yá mi níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àlùbáríkà ọmọ wa yàn káàkiri ọlọ́ni ìlú tí wọ́n bá ti tí wọ́n ní kankan tí wọ́n rìn mọ́ erigun ìlú mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n bọ́lọ́ ǹdó àdúrà ní gbogbo wọn ń ṣe nílùú ọlọ́wọ́n bá ní wọ́lọ́wọ́ anna ahlal qura ọlọ́wọ́n bá ní àwọn ará ní àmánu kápí wọ́n bá gbàgbọ́ ní <laughs> tí wọ́n ṣe abọ̀dìsá wattaqaw tó ń ṣe bẹ̀rẹ̀ ọlọ́wọ́n lórí iṣẹ́ ọwọ́ wọn la fatahna alayhi barakatin minas samai wal ard ọlọ́wọ́n ní yọ́kọ̀ máa sọ̀kalẹ̀ ládòkè gbígbàdúrà máa sọ̀kalẹ̀ ní ẹ̀ omi ó sì máa sọ̀kalẹ̀ atẹ́gùn máa sọ̀kalẹ̀ òun máa mú lẹ́yìn náà àwọn àlùbáríkà máa jáde nínú ilẹ̀ gbogbo tẹ́ bá ń gbìn ọlọ́mọ fìbáríkà epo máa jáde nínú ilẹ̀ epo mákàtí wọn ọ̀sẹ́bọ ẹ̀rí epo tó ń jáde torí epo yẹn làwọn kèfèrí fi ń fẹ́ jà wá lógun ní mákà wọ́n fẹ́ képo epo wọ́n fẹ́ kó nígbà táwọn dágbére fún òrìṣà ọlọ́run gbé epo jáde bóòlù mẹ́bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹ̀yìn náà oko yọ́ da ẹ́gbẹ́kọ̀ inú yóò dùn tẹ́ bá ní kankan tẹ́ rí mọ́nà lò tẹ́ ṣe àwọn tí wọ́n ṣe ètùtù ẹ má ṣe ètùtù o gbogbo àwọn wọ́n ṣe ètùtù ẹ̀sọ́ fún wa ọ̀fẹ́ dá wa lálẹ́ ni torí tẹ́ bá ti ṣe opposite ìgbàgbọ́ opposite dọ́là ní wọ́n ṣe fún iná mọ̀ṣẹ́ àrísìkì alhàlálì làhàìl wọ́n ní kí ìbá ti gbọ́ lọ́ngbọ́ àrísìkì ọmọ wa káàkiri ọmọ ni lọ́mọ rí ọlọ́run dẹ̀ sọ ọlọ́kan balẹ̀ yọba ṣeré rẹ̀ ọlọ́run wọ kánà akọ̀dà alẹ́yìnà nẹ́sọ̀rọ̀ ni mọ̀mìnì ọlọ́run gbogbo àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo láti fi kọ́ra wa lọ́rùn pé àánà sí wọ́n mọ̀ àwọn kìlọ́ sí ẹ̀yọ́ òpin à wọ́n jẹ́ kó síbi gbàgbọ́ rẹ̀ jẹ́ wọn máa ṣe tiẹ̀ lọ àlìjẹ̀nu tí wọ́n káàkiri náà padà pa àti kọ́ yàn wèrè ìwọ lọ́padà láyé lò torí ọlọ́ni akọ̀dà alẹ́yìnà ọlọ́ni àti sọ́ di ìwọ̀ ọlọ́ni àti fi kọ́ra wa lọ́rùn kánà àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ yíò sọ pé tẹba túbá ànábì Nuh wọ́n ni bàkúlù ti tẹ́kì fẹ́rọ bákùn wọ́n ni tẹba lọ lè túbá kú omi ìṣẹ́ṣẹ́ àwọn òsàtẹ́ mọ́ yìí innahu kana gàfàrà ọba aláwọ̀ fèrè ní o ọba gàfàrù ní o yóò lè ṣẹlẹ̀ sàmà àlékún mi dẹ̀rọ̀ra tẹba nígbàgbọ́ nìkan ọlọ́run máa sọ̀dọ̀ kalẹ̀ wọ̀nyí mú nídùkún bí amúwán ọlọ́run máa fún yín ní owó wọ́n bá níyìn yóò fún yín láwọn ọmọ dáadáa èyí tẹba túbá kú omi ẹ̀bọ̀ tọba fẹ́ bí ma dáadáa má gbà nǹkan mi gbọ́ sì kọ́ àwọn ọmọ rẹ̀ kí wọ́n gba nǹkan mi gbọ́ ọlọ́run fi mọ́rọ̀ ẹ̀rọ ọlọ́run Lukman wa ẹ̀rọ kọ́lẹ̀ Lukman lè buni ya bunayya la tushrik billah inna shirka la dhulmun adhim mọ́ ní kankan nu yàrá rẹ̀ ọmọ bí àwọn ọmọ alágbàríkà àmọ́ sọ̀kan mọ́lé sọ̀kan rọ̀ aṣọ fún ẹlẹ́gàn pé èsì ti wà nílé rẹ̀ wọ́n máa dọ́wọ́lé àwọn ọmọ dáadáa wọ́n lè yan ọmọ bímọ dáadáa tó bá nígbàgbọ́ ọlọ́run fún láwọn ọmọ àrídúnú àmọ́tẹ́ nsóògùn ó bá ti ṣe ó sì fọ́mọ̀ ẹ̀ náà àbí ah, ó sì fọ́mọ̀ ẹ̀ wọ́n padà wáyé yakuya lẹ́yìn náà ọlọ́run bọ́ ọmọ fi ọmọ náà gbogbo ìdáwọ́lé rẹ̀ ọlọ́run kan mọ̀ tọ́ sọ́nà tó bá ti nígbàgbọ́ ọlọ́run ní iná lẹ́dínà àmọ́nà àwọn olùgbàgbọ́ òdodo wà á mẹ́lẹ̀ tó bá ti dúró báyìí ọ̀tún nínú àbúsí ọlọ́run ní gbàbí yóò sì débẹ̀ yóò sì borí mẹ́ látara ìgbàgbọ́ tó ń sọ̀lọ̀ àdúrà díẹ̀ ní ọmọ sí gbígbà àdúrà púpọ̀ ní ọmọ wa níparí ẹ̀ òun náà ní pé láàyè ní ìlọ́hùn lọ́mọ kìyàmá ọlọ́run ní dójú ti gbà kìyàmá ìjọ tó yóò ti gbogbo àwọn ẹlẹ́bọ̀ gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ǹsì nǹkan mi láyé àti gbogbo àwọn tẹ́ǹsì igi ni irin ni omi ni o gbogbo yìí mo fẹ́ ti kóná mo fẹ́ ti kẹ́ẹ̀mọ̀ pé àwọn ìyẹn ohun èso ọlọ́run ló jẹ́ wọn jóná ẹgbẹ́ ọlọ́run kan fìyàn náà fún wọlé ni nílẹ̀ ayé bí ìjọba mẹ́rin bá dáadáa sí ìjọkan tí wọ́n pa sọ́run yẹn tó pa lọ́sọ yẹn tí ò nílé ọlọ́run wá nílẹ̀ kìámọ̀ ó kó gbogbo irin tí wọ́n sìn láyé gbogbo ogi tí wọ́n bọ láyé gbogbo ojúbọ gbogbo àwọn omi tí wọ́n bọ̀ ọlọ́run ó kó gbogbo wá ọlọ́run ní àtẹ̀yìn àti ntẹ́nsìn aṣọ́bù jahannam yìí fi yín kóná dáa náà ọlọ́run sọ tí yóò gbèjú tó bẹ̀ wọ̀ ẹni kò ní gbọ́ lẹ́jọ́ náà wọ́n yá mi wọ́lá ìkálukọ́ máa dùn tẹ́lẹ̀ mi níbi bẹ́ẹ̀ ọlọ́run yóò mọ̀ ilá yóò fi lọ́hù lẹ́bínà ọlọ́run yóò mọ̀ ilá yóò fi lọ́hù nàbíyá wọ́n lẹ́bínà ámànù máa tọ́tù tàrí mi ọlọ́run bá ní gbogbo àwọn tó bá ní iman ọlọ́run lóhùn ní dojútì ànábì ìjọ náà òun sì ní dojútì àwọn náà tọ́ba ọlọ́run kójú ti ọ àtàyé ló ti ṣe kí kátàyé pèsè làlàáhírà kátàyé pèsè làlàáhírà kátàyé láti láti láti láti láti ṣe kí àtàyé láti ṣe kí ni láti bí lẹ́yìn àlùfóòsù lè jẹ́nà tó bọ́bá ti wá kùn lé ayé kòtókòtó yìí ọlọ́run bá aláàánú ọ wà sinmi nínú wo eh. tọ́bá ti wá kúrò nílé ayé èyí tá a fi parí ẹ̀rọ náà ní ti àlùfáà òsùn bìrìjẹ́nà ọlọ́run ní àlùjẹ́nà òun ti kọ́ ọ̀kalẹ̀ ọlọ́run kọ́ ọ̀kalẹ̀ ọkọ̀ ọ̀kalẹ̀ fún olùgbàgbọ́ òdodo èyí tó wá dùn jù nínú àlùjẹ́nà òun náà ní pé ọwà rí ọlọ́run ọlọ́wọ́n bá ní wabashiri alladhina amanu ọlọ́ni gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ tán fi jáde láyé tí wọ́n bá kankan kú lẹ́lẹ́bọ̀ wa amilu salihati wọ́n dẹ̀ sísẹ̀ rí anna lahum jannatin tajri min tahti al-anhar jẹ́ náà tí wọ́n kọ́kalẹ̀ rẹ̀ omi akérèmọdé wọ́n máa wọ́n omi tó mọ́ àti wàrà àtòyìn àtòmí ọtí àtọ́tí ní kápẹ́ àmọ́ yàtọ̀ sọ títí wa ọlọ́run ní yọ̀mọ̀ sàn tí wọ́n máa mú pẹ̀lú àwọn kọ́ọ̀bù tó mọ́ ó ní àwọn tí wọ́n gbàgbọ́ anna lahum jannat àwọn ni wọ́n láti jannà nínú alladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdaus nuzula ó ní ọlọ́run tó bá ti ń sẹ́bù níwájú jẹ́nà ọmọ wáwù náà iná lákọ́kàlẹ̀ fáwọn ọmọ lè zọ́ọ̀lì mí nàmì àǹsọ́ kọ̀wá sẹ́nìkan tó gbà wọ́n lẹ̀ lọ́wọ́ mi ti bá ní kama lọ́nà ọlọ́run kò sẹ́nìkan tó gbọ́lẹ̀ ọmọ ah, ya ọjọ́ lọ ibi sọ yìí tó àwọn gbogbo sọ ní máyà wa alùpùpù sọ kalẹ̀ tó àfi jẹ́ mùsùlùmí ní ká o mọ́ wá bí ìdífò kan mi màlẹ́ yìí yá ọlọ́run ní àwọn ojú kan tutù àwọn ojú kan tutù jọ́nà tí wọ́n wà nínú àlùjànnà ọlọ́wọ́n bá aláwọ̀ ní ẹ̀tì wà nínú àlùjànnà ṣe tó ń fi tó ń fún yín ní oore ní ìtòjú yìí tẹ́ ń gbà lọ wọ́n ní à ah, èyí tó fún wa yín náà ọ̀pọ̀ <laughs> ọlọ́run ní oore kan tó kù lẹ́yìn rẹ̀ ni wọ́n ní ọlọ́run ó ní ọlọ́pìn òjú òyìnbó ọmọ ìrìn náà dọ̀rọ̀ ọlọ́run láwọn ojú kan tuntun gbọ́nà ìlàrọ̀ bí ha náà dọ̀rọ̀ wọ́n rí ọlọ́run bàbá yìí a rí ọlọ́run anábì ni ẹ rí ọlọ́run bẹ́ẹ̀ sì máa ń wo oṣù pátárà òní ní gbogbo yìí lẹ́sẹ̀ máa wo ọlọ́run ah, ọlọ́mọsàgí mi ní ọlọ́run jẹ́ náà o ọlọ́mọsàgí wọn ọlọ́run jẹ́ o ọ̀rọ̀ ti kọjá ọ̀rọ̀ àmì àti sàmílẹ̀ Yorùbá jẹ́ àmì ti kọgẹ́ alẹ́rẹ́ ìṣẹ́gírí jama alẹ́rẹ́ mẹ́rin ní èyí tó ya èyí tó ń kúrànù èyí tó rì mọ́lẹ̀ tó balẹ̀ lọ èyí tó rúlẹ̀ ìlú tẹ́nìkan ní wọ́jọ́ lọ torí kí ní bọ̀ ọlọ́mọdé sànú wa <laughs> ń tàwà ò lè ni ò lè tàn ọlọ́run mọ́tàn ọlọ́run níta sọ yẹn ọ̀rọ̀ ńlá ni ọlọ́ni kàlá innahum yawma idhin an rabbihim la mahjubun ẹ̀rọ àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn olóòṣà ọlọ́ni yìí ti gàgá sáàrin ìní àti wọn jọ́nà àwọn ìrìn ni wọn ni àwọn ilé ayé pátá kọ́lọ́mọ́ sàmà dára lóhùn lábàládùá gbogbo tí àwọn wáṣọ̀rọ̀ ń bẹ̀ kọ́lọ̀ mọ́ta máa sọ wọ́n ń bẹ̀ lábàlá àdúrà ọlọ́mọdé wọn mú wa lọ kálọ̀ kálọ̀ kálọ̀ wọn náà kálọ̀ nígbà wọn sáré àjọ gbàmọ́ yìí kálọ̀ ọlọ́mọdé wọn mú wa lọ bí kankan sẹ́yàtọ̀ sẹ́dọ̀ ọlọ́mọba àlá ọlọ́mọba àlá kọ́mọ́sà tẹ̀lẹ́jì wa gbogbo ni yọra kú inú ẹ̀ṣẹ̀ kí ni sì máa padà síbẹ̀ mọ́ ọlọ́ni máa ràn yàn lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́mọsà ràn wá ìlú sàkámà kọ́lọ́mọdé ti láéláé àwọn adarí ìlú náà ọlọ́mọdé tí wọ́n bàjẹ́ àwọn eléré wa kọ́lọ̀mbà gbọ́ wọn sókè àwọn ọ̀dọ́ àwọn obìnrin àwọn ọkùnrin kọ́lọ̀m sọ wálé lórí rẹ̀ ìsìláàmù tọ́lọ̀ ní kámúwá yìí kọ́lọ̀m jẹ́ àrímúdọ́dọ̀ ọlọ́run bá wa ìsìláàmù tọ́lọ̀ ní amúwá kọ́lọ̀m jẹ́ àrímúdọ́dọ̀ ọlọ́run bá wa tọ́wọ́ dídá lè kìyàmà kọ́lọ̀m foríjì wá gbogbo ìta bá ṣe tó kùjẹ kọ́lọ̀m foríjì wá mọ́jà kú lọ́lẹ́bẹ̀ ọlọ́run bá tọ́wọ́ dídá lè kìyàmà gbogbo àwọn kùjẹ kúrẹ́ tàbá tún ṣe yàtọ̀ sẹ́bọ̀ ọlọ́mọsà